bàbá ẹ tiẹ̀ dá wa lóhùn ẹ má gbọ́dọ̀ já wa jù sílẹ̀ báyìí kí la mọ̀ tá ó ṣe. ẹ tiẹ̀ dìde kí ẹ jẹun bó tiẹ̀ jẹ́ kankan. ẹ pẹ̀lẹ́ ẹ kú àgbà. àdéhùn kan yóò máa wà láàrin ìlú jogbo àti àwọn ọba tí yóò bá ń jẹ Ẹ̀gbá kí ẹ rọ adé idẹ kan. bàbá ní kí ẹ rọ adé idẹ kan etí ìlú àti àdó idẹ ká fi ọ̀mọ̀gbẹ́ igi ìlú dùndún kan ká fi ṣe ìlú. kí ni fani ṣe sí o. òtúrá méjì hmm. aṣọ funfun ní sunkún aró ìpìlẹ̀ ọ̀ràn ní sunkún èkejì tán tán tán adé á adé rọ̀ mókùn ọmọ ọ̀ni àlànà kan èsùrú ńjọ tí mẹ́kún ṣe ráhùn ire gbogbo bọ́kàn bá yọnú gbó abọ́ náà wá ire ire gbogbo mọ̀mọ́ wájogbo wá o ire gbogbo bá a bá dami ó rí abẹ́sẹ̀ wá ire ire gbogbo mọ̀mọ́ wájogbo wá o ire a wà kó ewé ifá ìjọ. E a wà ṣe bó ti yẹ sínú òrù a wà mú awẹ́ àgbáàrín kan a fi sínú ihò tí ń bẹ lórí adé idẹ a mú awẹ́ àgbáàrín kejì a jù sínú igi ìlú ṣàwòrò idẹ ẹ rí gbogbo ewé fatoku tó kù yìí a wà jó léjìjó a wà rọ sínú àdó idẹ èjìjó yìí la fi sín gbẹ́rẹ́ fún àyàngalú èjìjó náà la wà á máa fi sín gbẹ́rẹ́ fún gbogbo àwọn oníjogbo tí bá ń jẹ a wà mú òrù tá a lò a wà fọ́ mọ́lẹ̀. ṣàwòrò dẹ́. ẹ pẹ̀lẹ́ bàbá ọ̀rọ̀ yín ni. Ah, kọ̀rẹ́ mi ẹ̀mọ́ ń sinmi ni. ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ tá a sọ ń jọ sí. ṣé nípa ti oyè. bẹ́ẹ̀ ni. àṣé bí mo wí fún yín àní ẹni tó bá fẹ́ jayé kó má jẹ oníjogbo oníjogbo ní sìnlú ìlú yìí sin oníjogbo oníjogbo kan ò sì lè lówó bí ọba tòde òní. kí ló dé wọ́n fi ṣe wọ́n ni. Ah, bẹ́ẹ̀ jólóyè jù bẹ́ẹ̀ lọ àwọn àṣírí kan bẹ tẹ́yìn ò lè rí ọlá iṣẹ́ tiwa àti ọjọ́ orí wa ìwọ náà rí àti sísúnmọ́ àgbà táwa náà súnmọ́ àwọn àgbà náà ni làwa fi mọ̀ omi tá a fi dájú gbónu. a ní láti padà ọ̀rẹ́ mi lẹni tó fẹ́ẹ́ joyè yìí mo sì fẹ́ kóró túnra ṣe. ẹ sọ fún kọ́mọ̀sì bẹ̀rẹ̀ o kọ́mọ̀sì ṣe búra kankan o. kí ló dé. kò lè yé ọ àmọ́ ẹ sọ fún un kò lè yé wọn kò yé wọn kò yé wọn yóò yé wọn lọ́la. ẹ kú kalẹ̀ o mo ní kí n wá rán yín létí aṣọ tí mo ní àwòrán mo sì ti wá rí ìtò dáa. ṣé òǹtọ̀ ní tó pọ̀ dáadáa torí ẹbí wa tóbi o. tájà tẹran kọ́ o àní tèmi ti ẹnìkan ni o aṣọ tá a wọ̀ gbọ́dọ̀ yàtọ̀ o bàbá wa dá àfẹ́ tán a ní láti yọrọ oyè fún bí oṣù mẹ́ta ni o. gbọ́ o kì í ṣe gbogbo wa ni ó lọ sáàfin náà o ẹ̀yin kan ó sì fara balẹ̀. bí gbogbo yorùbá wa ní lọ sáàfin kì í ṣe bíi tèmi ọlá ni wọn àṣàbí èmi ló lórí olórí ò sì gbọ́dọ̀ gbẹ̀yìn. ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ mọ̀ ọ́n lọ náà. èyí ò ní ríro o àjọ ń lọ ni o. ọ̀dà mo ti gbọ́. kábíyèsí o. Ah, bàbá hmm? ẹ mọ́ dọ̀bálẹ̀. Ah, bá a ti ṣe nù ó ti dọ́ba. Ah, ẹ jókòó. ǹlẹ́ o lórí. ẹ pẹ̀lẹ́ bàbá. ọ̀gá sì mọ̀ lọ sáré pé mo lálejò. Ah. ta ló lórí. àṣàbí ta ní agbẹ́rú àbàtì àlàpà àgbààgbà ti ẹ̀sìn rìn odidi mọ̀dẹ́ ń lọ sáàfin. ẹ gbà ẹ bá ń fún tinú ọlá ẹni kò mọ múra àti kó wá bá mi láàfin. ọ̀rọ̀ ńlá wa o ṣé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tá à ń sọ. Ah, ṣé nípa bí òun ṣe ríṣe lórí oyè àti ohun tí ìjẹ́ káwọn oníjogbo lówó bí ọba abòmíràn. bẹ́ẹ̀ni. gbẹrẹ sínsín àti búra ni o. gbẹrẹ sínsín àti búra. kò ṣeé ṣe mọ̀ mo ìbọn ti mọ́kàn kúrò ń bẹ̀ ni. mọ́kàn kúrò níbo tó yẹ ní òjò ọ̀rá yẹ. ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. ó wá yà mí lẹ́nu pé báyìí lọ gọ̀ tó èèyàn ń pè ọ́ pé ọ wá jẹun tó ń ṣakọ àìmáyé àwọn tó fẹ́ẹ́ dolórí tuntun ọmọ jẹ́ kó rí ìrẹ́ ọsọ́ fanu. ẹni tí mo á ń fẹ́ tẹ́lẹ̀ ńkọ́ àfẹ́sọ́nà mi. ẹ kò ní wẹ́lò mí ìfẹ́. mo ti lóyún. gbága ìwọ ọmọdé wọ́n dì ọ́ ní àbí àwọn fóògùn ah, mọ́ orí ẹlòmíì máa jífa láyé yìí ó ṣùgbọ́n ojú rí òjòjú ẹni tó lóyún. dìde lẹ́nà dìde. oṣù mélòó. kò tí ì ju oṣù méjì náà lọ. tinúọlá ọwọ́ ara ẹni làá fi tọ́rọ̀ ara ẹni ṣe àádìkínní ẹ̀ láwo ni. Ola, ní ìsìn ìbúra lọ́kàn. kọ́ ọmọ wí bí n bá ti ń wí o. ẹ ẹ dó díẹ̀ náà bàbá èwo ni ti gbogbo ìlú àdá omi ẹfun tẹ́ kó kalẹ̀ wọ̀nyí. gbogbo rẹ̀ ló so mọ́ àdéhùn ìpìlẹ̀ tó so jogboró tá a fi tẹ̀lú jogbodo okùn tó yí ti ń bẹ nínú àdó dẹ yìí òun ló so adé dẹ pọ̀ mọ́ sáwóró dẹ òun náà ló sì so àyàngalú pọ̀ mọ́ gbogbo wọn okùn kan yìí náà ni ó sì sòwọ́ ọba tuntun tó o fẹ́ jẹ pọ̀ mọ́ gbogbo wọn tó o bá ti búra tí mo sì sin ọ nígbẹ́rẹ́ èmi gẹ́gẹ́ bíi ẹlẹ́rìí láàrin gbogbo yín ó yá. bàbá amáwo ẹ mọ yọra yín lẹ́nu rárá èmi ò ní í búra kankan n ò sì ní í sín gbẹ́rẹ́. èèwọ̀ àgbọ̀rú ẹ̀rí èèwọ̀ ni ó léwu. orò tí sọ ní dọba gan nìyí. mo lé mi ò ṣe é n ò búra n ò sì síngbẹ́rẹ́ ẹ mọ́ fokùn tí ò dáa sọmi mọ́ àṣà èrò ẹ̀yìn kankan. ó léwu. ẹ wá o ẹ ní sùúrù fúnra yín èmi lọ́ba ní àbẹ́yìn bí wọn ò ti ṣe tèmi ni mo wíhùn àti parí ọ̀rọ̀ àti ṣetán. àti ṣetán. àti ṣe kínni àti parí ọ̀rọ̀ àti ṣetán kí ni mo wí. ẹ láti ṣetán bí mo ti wínú o àgbà ajá sì ní o ẹ gbọ́dọ̀ báwọ jẹ́ bájá bá wá báwọ ẹranko jẹ́ a jẹ́ pé àwọ ajá gan alára là á lò kò séwu lọ́rọ̀ tèmi o. ọba ìlú jogbo ọba ara rẹ̀ mà lélẹ́yìí.